JP's a production. jẹ́ kí n remind ẹ ṣí kí ọ behind aláyé ló wá ń ṣàìdẹ tó bá jẹ́ èmi jagan mi lè bind ẹ èmi mú mọ́kàn tójú mi rí kí tó find ẹ ṣàrọ̀ra wine ẹ kó dé máa grind ẹ ìjọba mi sọ fún selector kó rewind ẹ ọbẹ̀ ìdùn àtàkùn èyọ̀ tún wà ń bẹ kò sẹ́jà ṣáà ẹja ọ̀bọ̀kún ló wà ń bẹ aláǹgó Easy production. How do you go to Sabele?